wọn mẹ́wàá sọ àwọn ọ̀rọ̀ kan but mo mọ̀ pé kì í sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó mo lè máa sọ ní. lórí ìlú náà ok. Mm. wàláì ṣe rí àgbàlá kò fura hmm. àwọn tí wọ́n ń tẹ̀lé wọn tún wá ń kóbá. wọn kóbá mo sọ. nípìnlẹ̀ mọ̀mẹ́ ẹ̀ ní pé kò rí bẹ́ẹ̀ obìnrin tí Muyideen fẹ́ yẹn hmm. inú chọ́ọ̀chì ló máa ń sùn nígbà tó dé àgbàlá. bẹ́ẹ̀ni hmm. lábẹ́ kanopi. lábẹ́ kanopi bẹ́ẹ̀ ló máa ń sùn. Hmm. Muyideen ni òun ní ọ̀rẹ́ kan ní àgbàlá ń bẹ̀ yẹn ọ̀rẹ́ ni obìnrin yẹn lọ bá pé kó bá bá Muyideen sọ̀rọ̀ Muyideen ni òun ò gbà fún. láwa kìbà òun ò sí tó because òun ò déètò obìnrin rí òun ò ah, òun ò sáà gbà fún un ó lọ́ọ́ ràn kà pé àkọsí pé obìnrin yìí kàwé pé ẹni tẹ́ bá tó ó sáà bá òun sọ̀rọ̀ nǹkan kan òun fojúlẹ̀ fún un ó ní kò ju bíjọ́ kẹ tàbí nǹkan lọ ló bá kó wá sínú ilé òun ló bá kó ẹrù ẹ̀ wá. òkun o. àgbàdo wa ń network o. àgbọ̀ yín o. network. ah anyway taba ngba ta dúró dè wọ́n yẹn ok wọ́n ti dé. network yẹn sá lọ network yẹn sá lọ ẹ lágbàlá rí mbẹ. àgbàlagbà ní inú ilé Muyideen. ok. àgbàlá wa lè jáde kúrò ń bẹ pé kí ni tó ń ṣe lọ́dọ̀ Muyideen pé ṣé ni tó wá ṣe nínú àgbàlá nìyẹn so yín sìn so after that bóyá náà padà lọ bá gbàlá pé ó dàgbọ́n ti ń fẹ́ra nǹkan nǹkan bẹ́ẹ̀ bákànbákà ṣá yẹn pé tí ẹ bá fẹ́ra yín ó ní bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kì í ṣe pé wàá kàn wàá kó kúrò ní inú church wọn ní àgbàlá lè padà sínú church ní ọjọ́ yẹn nígbà tí ó tó fi padà díjọ́ kẹta ó tún ti kó wá sí ọ̀dọ̀ mi padà hmm. ìyẹn ló wá mú àgbàlá kó dàgbà náà ẹ jẹ́ ká ṣèyàwó fún yín kó má jẹ́ pé inú àgbàlá ni àwọn yìí sọ̀rọ̀ pé àwọn èèyàn ń ṣerú nǹkan báyìí ó ní ní pé kóńsó òdodo ó ní àgbàlá haiti ẹ̀ níbẹ̀rẹ̀ ó ní suddenly àwọn ò mọ tó ṣẹlẹ̀ àfi ìgbà tó ṣe pé ara bá ń ran bọ́ǹbù hmm. ó ní ọjọ́ táwọn wá lọ sí registry. ó ní kódà rẹ́gísírì táwọn lọ àgbàlá takò pé káwọn lọ sí rẹ́gísírì ó níyàwó àgbà lọ sọ pé ẹ jẹ́ kí wọ́n lọ sí rẹ́gítírì pé nítorí pé àwọn ò tún mọwọ́ tí Muyideen lè yọ pé sàǹpà àmọ́wọ́ tí bọ̀dá Muyideen lè yọ ẹ jẹ́ kí wọ́n lọ sí rẹ́gítírì ó ní làgbàlá náà sì fọwọ́ sí káwọn lọ sí rẹ́gítírì. ta ló ń sọ eléyìí fún yín ta ló ń sọ eléyìí ẹ jọ̀ọ́. gbogbo yẹn lè jẹ́ géèmù gbogbo yẹn lè jẹ́ géèmù. ẹni sùúrù náà ẹ ti ẹ̀já ta ló ń sọ eléyìí ẹnu ta ni tí gbọ́ ẹnu tẹ̀ ń sọ fún wa. màmá mi ìdè gàgà ni sọ fún mi. náà ọ̀rọ̀ jẹ́ta ni mo sọ fún yín ọ̀rọ̀ jẹ́ta. ó ní màmá ní ọjọ́ tí wọ́n darí Jésù dé ní ìjà ṣẹlẹ̀ láàrin Muyideen àtobìnrin yẹn ló sọ fún Muyideen pé ta pé kí ló ń fẹ́ fi irú ẹ̀ ṣe. nígbà wọn dé láti rẹ́jísírì. lánàá ọjọ́ yẹn gangan lánàá ọjọ́ yẹn gangan gangan. ok. ìyá yẹn ni ló ń bá bọ́ síta fún un ipe gbogbo èròǹgbà rẹ lórí ọmọ ọlọ́run ní jẹ́ kó ṣe é ṣe fún ọ pé òun mà kóbìnrin bú ni ẹ inú òun ò dẹ̀ yọ sí ẹ láti pìlẹ̀ àmọ́ ibi tó ń wà yìí òun kò sí ní tó ń lágbára láti lè ṣe òun mà pé ìkìsọ máa rí ó ní alẹ́ ọjọ́ yẹn gẹ́gẹ́ lóbìnrin yẹn ti yọ ọwọ́ tó ti sọ pé òun ò ní trust nínú mi dẹ̀ hmm. nígbà tí wọ́n wá kówó fún wọn kí wọ́n lọ. ọra ẹrù ìyàwó three hundred thousand Muyideen gbogbo tí Muyideen ná nínú three hundred thousand ó six thousand naira ó dàgbà bóyá bá tàbí nǹkan kan ló ó jẹ́ six thousand. Okay. Muyideen kówó fún o òun ló lówó o òun gbowó fún lórí platform o ìyàwó ló náwó fún nígbà tán wá délé ni béèrè pé ṣe ná three hundred ìyá ni pé òun ra nǹkan six thousand naira. fúnra òun. fúnra lára òun. Hmm. ìyàwó òlòra báyìí báyìí báyìí fún onípòwáì tó ṣe lè ná àdúrú three hundred thousand yẹn owó yẹn ti pọ̀ jù òun ló fa bẹ́tìn ti ìnáwó ku ọ̀la tí wọ́n nà mú ìdín. wọ́n nà mú ìdín wọ́n dẹ̀ sọ pé ilé tẹ́tẹ́ náà ti lọ bá. wo mo bá lè tẹ́tẹ́. àdá fún yín. n tó ṣẹlẹ̀ nìyẹn. you are welcome àáfà wa ti wá ọ̀nà òdodo ó yá mú pẹ́ẹ̀nì àáfà kó máa jọ́ tiẹ̀ lẹ̀ kó máa gbọ́ i'm happy you are here. Mm. n tí mò ń wá rò lórí ọ̀rọ̀ yẹn ni pé mm. ó ṣeé ṣe kí wọ́n pláwọn obìnrin yẹn fún Muyideen láti fi gba property yẹn padà kúrò lọ́wọ́ Muyideen. God mọ̀ pé báyìí lọ́rọ̀ ó ṣe padà rí. okay. ṣé ẹ understand mi ma. ó yé mi. Mm. nítorí pé wọ́n pe Muyideen ò kàwé. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ mọ̀ pé Muyideen ò léèyàn. bẹ́ẹ̀ni. Muyideen sọ tòlú there's pé gbogbo ibi tó ń bá ń lọ mm. náà máa ń sàn káàkiri. bó ṣe wí fún mi náà ni. ó ní ọjọ́ tó ń fẹ́ kúrò nínú àgbàlá mm. ó ní bìkọ́ tó ń wò lè kú lẹ́nu kò sí bóun sì fẹ́ jáde kú lẹ́nu géètì wọn ò bí òun rí kò sí bí tó ń fẹ́ gbà. ó lọ́jọ́ tó ń fẹ́ kúrò ẹ̀mí nǹkan mm. sọ pé máa lọ ó ní bóun ṣe kúrò ń bẹ òun ò lè sọ́ dì sí. bí ìgbà tó ṣe bọ́ lọ́nkàn mọ́mọ́ mú yàn kúrò ń mo bá kí ṣe ká ti pa wọn. ẹni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn la sọ pé ya dèdèrìn kò ní làákàyè. ẹ má dáhùn ó ti ṣàdúrà ó ti ṣàdúrà fọ́nà òdodo pẹ̀lú òdodo ló ti sọ pé irú oore yẹn lòun fẹ́ fáwọn ọmọ òun àwa náà dẹ ẹ bá ń ṣàdúrà òun wà bí o àfa òdodo wà bí o òun wò mí òun wà bí. Mm. ṣàfà ìkirè tẹ sọ̀rọ̀ ń palẹ̀ kan yẹn. bẹ́ẹ̀ni. Mm. nǹkan méjì mẹ́ta mo rí sọ̀rọ̀ àfa yẹn. àkọ́kọ́ bóyá àfa yẹn ó fẹ́ trend. Mm nǹkan tó jọ náà ni ó ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì hmm. ó ṣeé ṣe kí àgbàlá máa lo àfáà yẹn pé káwọn èèyàn bá lo ẹ kó máa lo àfáà yẹn láti fi mi. Hmm. Hmm. ẹlẹ́ẹ̀kẹ́ ó ṣeé ṣe kọjá pàfà yẹn wà lára wọn tó ń ṣiṣẹ́ fún àgbàlá. nítorí pé sẹ́rí anabi ni ina halala bayina wa ina haramu bayina wa ma bayina uma mustabi'at ó ní n tó jẹ́ nǹkan ẹ̀tọ́ ó fojú hàn n tó jẹ́ ìwọ̀ ó fojú hàn ó ní ìrújú wá kó sáàrin méjèèjì ó ní sẹ́rẹ́ ni tó bá wá sá fún ojú náà hmm. ọlọ́run ọba dẹ́dá ó tún ìjọmọlúàbí rẹ̀ àtẹ̀sìn àtiwá rẹ̀ ṣe ṣe rí bàbá yẹn wá mọ òdodo ó wá ń sásá bẹ́ irọ́ láti máa tẹjú òdodo mọ́lẹ̀ hmm. kò wá mọ̀ hmm. pé tí sẹ́rí bàbá wa kan máa ń pòwe yóò ní okùn rọ yóò ní ó tó tóbi gan àmọ́ tẹ bá fà báyìí yóò jàbútẹ́. yóò jàbútẹ́. oyin pé jasa lọ kẹrin èmi ni mo gbé láìfù yẹn ẹ lọ sórí Islam is the only way ẹ máa bá láìfù yẹn bẹ. Hmm. so yẹn sẹ. tẹ́rí àwọn èèyàn wá rí i pé àwọn tó ń gbé kinní yẹn mùsùlùmí ni wọ́n wọ́n àtàṣe mọ́ pé ó ti dọ̀rọ̀ ẹ̀. nítorí pé àgbàlá jẹ́ kírísítẹ́nì náà wọ́n á fẹ́ gbé àfọ̀mù díndín. tí o dẹ̀ ní nǹkan kan ṣe. wàláì kò ní nǹkan kan ṣe. wàláì. ọ̀rọ̀ humanity nìkan tá à ń jà fún kí lẹ́tọ̀ ẹni yìí ẹ fún lẹ́tọ̀ rẹ̀ ṣe rí ẹ sọ̀rọ̀ kan fún yín kì í ṣe ìwọ ni fún àgbà jẹ nínú owó tó gbà fún Muyideen. àà ah, ah, ṣebí ṣebí téèyàn bá ti ṣe lèèyàn ti jẹ náà of course. alukurani sọ pé ẹ lọ gba kàkà lọ́dọ̀ àwọn tí wọ́n ní tó ṣẹ́kù anabi wa ni ẹ̀yin tẹ́ ń ṣi alukurani wa ni ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ hmm. tẹ́ ń gba yẹn hmm. ẹ̀yin náà jẹ nínú ẹ̀ nítorí iṣẹ́ ẹ̀yin lẹ fi ilẹ̀ ẹ̀yin náà ní family ẹ̀yin náà ní ẹ̀yin náà ní bùkátà tẹ́ fẹ́ gbọ́ wàlẹ àmì lẹ́yìn náà àlẹ yìí ha ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ lórí bí nǹkan yìí ò ṣe jáde ẹ̀yin náà hmm. lẹ́tọ̀ọ́ àti jẹun bẹ́ẹ̀. Hmm. kì í fi pé haramu ni kí àgbàlá jẹ ń bẹ̀. Hmm, a máa jẹ jù ni o. dá àjẹbánu ọdún wọn sọ kan fún wàlọ́hì kò sẹ́ni tó máa àgbàlá bí fọ́ọ̀mù ìdè èèyàn péré tó ló mọ̀. bẹ́ẹ̀ àwọn tó mọ̀ tó nǹkan bẹ́ẹ̀ àwọn tó máa àgbàlá Hmm. before Muyideen ò tó nǹkan irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí Muyideen ló jẹ́ kí n máa gbàlá. agúnmu hmm. òwò ni Muyideen jẹ́ fún àgbàlá kò sígbà tí àgbàlá jáde lórí ọ̀rọ̀ Muyideen. táwọn èèyàn donate bẹ́ẹ̀ ni. èèyàn mélòó ló ṣerú ẹ̀ fún nínú àwọn tó wà lágbàlá mẹ́ẹ̀. I wonder. tí Muyideen bá ti sọ pé nǹkan ò ní sẹ̀mí yín o bóyá fọ́ọ̀sì tó fi ń sọ ni o bí àwọn yóò dẹ̀ mọ́ donú sí. bẹ́ẹ̀ni. <laughs> Hmm. ẹ jẹ́ kí n mú nǹkan kan wá fún yín anábì ní tọ́lọ́run ọba dẹ́dàbá ó ní anábì ní ọlọ́run ní tòun bá fẹ́ràn ẹ̀rú kan hmm. òun ó sọ fún àwọn màlẹ́kà ẹ lọ sí gbogbo ibi tí ẹ̀yin màlẹ́kà wà ẹ lọ sọ fún wọn pé mò ń fẹ́ràn lágbájá kí gbogbo wọn náà mọ fẹ́ràn rẹ̀. Hmm ẹ wá lọ sí àárín ọmọ ìdí nìyẹn ẹ lọ máa kéde sínú etí wọn pé mò ń fẹ́ràn lágbájá intan ò bá dàbí wèrè. Hmm. kórìíra ẹrú kan hmm. yóò sọ fún màlẹ́kà pé mi ò lọ sọ fún màlẹ́kà pé mò ń kórìíra lágbájá hmm. gbogbo yẹn máa kórìíra ẹ lọ sọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ẹ máa bá ń kórìíra arágbá kán máa bá mi kórìíra agbájá kódà kó máa bò wọ́n lówó lójoojúmọ́ hmm. olórí ibú túndé. ọlọ́run ọba dẹ́dà ló fẹ́ràn Muyideen ọgọ́ra fún mi ò mọ̀ pé ọlọ́run ọba dẹ́dà ló fẹ́ràn rẹ̀. sẹ́rẹ́ni hmm. tọ́lọ́run ọba dẹ́dà bá ń fẹ́ràn tẹ́nìkan bá wá lóun fẹ́ kàn lábùkù àbùkù ó sì máa kàn láyé yóò máa kàn lọ́jọ́ gbẹdẹ yóò máa kàn lọ́rùn. bẹ́ẹ̀ni ìfẹ́ tọ́lọ́run ọba dẹ́dá ní sí Muyideen ṣe pé Muyideen kì í ṣẹni tí ń ṣẹ̀sìn. kò ń ṣe bẹ́ẹ̀ ni. Hmm. sọ pé gbogbo táwọn sọ ṣe pé kò dọmọrọ ẹ̀sìn. bẹ́ẹ̀ ni. à ń sọ̀rọ̀ nípa àkàndá tọ́lọ́run ọba dẹ́dá sí dá Muyideen. màá búbù. tó <laughs> Muyideen màá búbù ọlọ́ọ̀ni ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fẹ́ràn rẹ̀ láti sánmà. Hmm. àwọn táwọn ń àwọn wa làwọn fẹ́ kànni tọ́lọ́hún fẹ́ràn lábùkù ọlọ́run ọba dẹ́dà wa wá ń kọ ìdí àìmọ́sí sí wọn. bẹ́ẹ̀ni. gbogbo platform tá ti bú mu ìdè tá ti ṣépè fún mu ìdè àárín wọn. wọ́n ti wọlé wọ́n ti wọlé àbòsí ti mú wọn wọlé àwọn alábòsí. láì tí ì bóṣù kan. wọ́n á sunkún wọ́n á sunkún ẹ bá mọ bí mo ṣe pariwo tó lórí platform yìí pé ẹ dákẹ́ ẹ yé wá fún Muideen ẹ̀yin tẹ́ ń pariwo Muideen ẹ nífẹ̀ẹ́ àgbàlá ẹ nífẹ̀ẹ́ àgbàlá. ẹni tí wọ́n wò bí aláìmọ̀kan bí ẹni tí ò mọ tó tọ́ hmm. tàbí àwọn eléyìí ò rí náà àwọn láyé wá ń gbọ́ lélẹ̀. Hmm. ló fi jẹ́ pé òdodo kéèyàn jókòó ti òdodo anábì ní kólẹ̀ là á kọ́ wàhálà òkà àná mọ́ rọ̀. tẹ́rí òdodo ìyẹn lè ka ìyẹn lè mọ sòdodo kó máa ka buku hmm. wàhálà yóò padà gbẹ̀yìn táyé fẹ́. bẹ́ẹ̀ni. ọjọ́ táyé bá mọ̀ pé ah, àsódodo ńlágbájá ń sọ àṣé bó ṣe rí ló ṣe ń sọ sẹ́ni gbogbo ọ̀tá rẹ̀ ń padà wá dọ̀rẹ́. bẹ́ẹ̀ni. àbí ọlọ́run ọba dẹ́dà gbogbo àwa tá a dó ti méde lórí òdodo pé òdodo ni à ń fẹ́ àkókò mọ́ rí. bẹ́ẹ̀ni. àmọ́ fámìlì ẹ̀ rí kò sí ní ta àdẹ ní nǹkan kan ṣe pẹ̀lú property rẹ̀ àdẹ ní wọ́n láti gbà ń bẹ̀. bẹ́ẹ̀ni. kọ́lọ̀ ọba dàda kó wọná pé òdodo la dúró tì kó má jẹ tiwa náà bàjẹ́ láéláé. lámà. àmín níyàlá. gbogbo àwọn tán wá ń dúró ti rọ́ tán tajà rọ́ kọ́lọ̀ bá a tún wọn ṣe. àmín o. kọ́lọ̀ ń kó dàkún kó bá a fi wọ́n mọ̀nà. àmín o. torí àwọn èsì pè hmm. ànábì ní èpè ọ̀nà mẹ́ta ni máa ń pín sí. ẹni tó ṣẹ̀ tẹ́ bá ṣépè ànábì ni yóò lọ sánmọ̀ yóò go sánmọ̀ lọ gbàá wọ́n tún da padà láti sánmọ̀ tó bá ṣe pé ni tó ṣépè yẹn fún lẹ́tọ̀ọ́ ṣépè yẹn ìpè yóò lọ bá tó bá ṣe pé ni tó ṣépè yẹn fún kò lẹ́tọ̀ọ́ sí ìpè yóò padà sọ́dọ̀ wọ tí o ṣẹ̀. o ṣẹ̀ bẹ́ẹ̀ni. so ló fi jẹ́ pé mùsùlùmí nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú Islam ni pé a máa ń bẹ lọ́hùn àlékún ìmọ̀nà fúnra wa ni. Hmm. na tí mo bá lórí péjì mi ní Facebook Islam is the only way TV mo máa sọ fáwọn èèyàn má ṣe pé n bí mi ní mi nídìí mi nídìí pé n bí hmm. tó bá rí tí ò tọ́ ṣe àtúnṣe ẹni kíní yìí ò yẹ kó rí báyìí kí ló fẹ́ ṣépè fún. kí ló ṣépè fún exactly. kí ni kí ni kí ni tó fẹ́ dà fún ẹ ẹni tó mọ̀ rí tó ń ṣépè ń ṣépè fún ẹni tó mọ̀ rí. mami supreme ó kí n sìn mo fẹ́ correct yín fún kankan mo wá mo wá ah, ẹ ṣe kíní kankan yín tẹ́ ń ṣe yẹn ọ̀nà àná ni ẹ sórí ibú. ẹ ṣe kíní ni yóò jẹ báyìí fún yín ni yóò rí báyìí fún yín ni torí kíni kí ló fẹ́ fà. ṣe pé the next thing is kẹta mi pé àfa sórí rí òbu. Ah, bí bá yẹ pé èèyàn ti ya wèrè ó máa ṣe pé fẹ́ fún yàn ọ̀rọ̀ tí ò ṣojú ẹ̀ tó máa mépè balẹ̀ máa ṣe pé fẹ́ tó mọ̀ rí. mo wá fẹ́ jí kẹ́ ẹ gbà yẹn ẹ dákun sẹ́ gbà. kò possible fire to fire ni ọmọ náà náà rántí iná the child of fire will set you. yàrá mi ẹ dákun ẹ bá mi wo kíní ìwò bí mo mọ̀ sí rí màmá ní ojú tí mo mọ̀ fi rí ní hmm. ẹ dákun ẹ bá ń fojú kíní ìwò sẹpẹ́mi àti àjọ gbọ́ra wa yìí àjọ àjọ fún mi. exactly bẹ́ẹ̀ ni. àtúnká àjọ fàdúrà àtúnká tá a bá tún pàdé lọ́la àtún sálámù fúnra. àtún sálámù fúnra bẹ́ẹ̀ ni. that is Islam ṣe rí ló jẹ́ pé tẹ bá mú Facebook kọ́nà kó sànù wa. Hmm? o fẹ́ correct afa o se ṣépè fún wọ afa tó fẹ́ correct yẹn náà tí ń ṣépè fún o ti pè yẹn lọ́mọ náà ẹni tó ti kú tó ń pè lọ́mọ náà. wọn ò tún ṣépè fún padà. ṣé ìyá máa ń jọjẹ ní tí o ti kú ni. àbí. padà tó bá kú sórí ẹ. nígbà tó bá kú kódà kì í fi ẹ ẹ sẹ́rí ẹni tí ń ṣe ọ̀sùn táwọn bọ́lọ̀ àwa wá gbàgbọ́ pé òkè ọ̀sùn ti ń ṣe yìí o kò yẹ kó máa ṣe nta mọ̀ sọ fún ni pé à ah, nta dẹ̀ rí kánú alukurani tọ́lọ́ dẹ̀ sọ fún àtànàbí sọ fún ni pé kí ni yọ̀ advice alaye, bẹ́ẹ̀ ni. Ah, tó bá dẹ̀ lè ṣe léyìí ó ó dẹ̀ dá o tó bá dẹ̀ à ní pè ní ọmọ náà torí kò tí ì kú. torí kò tí ì kú bẹ́ẹ̀ ni. tó bá tó kú sórí ẹ̀ ìyẹn láti wá mú láti wá àkámọ̀lé lórí pé à ah, intestine wa sọ ni pé ní tó bá kú sórí ìṣesí yìí ọmọ náà ni. ọmọ náà ni. but kò tí ì kú sèbáàdàn bí ni. ń bẹ nínú yín tó ṣe pé yóò ti máa ṣiṣẹ́ ọmọ náà bọ̀ láti àárọ̀ rẹ̀ yóò wá kù tí ó kù ó sì yí yóò bá máa ọmọ náà, yóò sì wà tí nínú ẹni tó pé yóò ti máa ṣiṣẹ́ rí bọ̀ àárọ̀ rẹ̀ yóò kù díẹ̀. Hmm. yóò bá dẹni tí ó dá lè hmm. ó lè jẹ́ pé ó lè jẹ́ ọkọ lọ náà nù bá pa sọ́nù. pa sọ́nù ló bá dèrò náà. ó ẹni tí ò tí ì kú a lè sọ pé ní tí ó gbẹ̀yìn rẹ̀ ni. olówó kù mí kò ní kókó olówó jù mí lọ mo lè ní jù ọ lọ́la. bẹ́ẹ̀ni. o sì kọ́ ní kù mí kò ní kókó kan tí ó ju tèmi lọ mo lè kọ́ tí ó ju tiẹ̀ lọ́la. bẹ́ẹ̀ni. nínú àṣà nínú ọ̀rọ̀ yorùbá wọn ni kinní kan tó kọ́kọ́ jó. ìran ló máa wò nígbẹ̀yìn bẹ́ẹ̀ni. so that a ní di sùúrù àtàlàyé fúnra wa lórí tí ò bá yé wa. àfa àṣọ ń gbọ́ àfọ òdodo are you up? you are listening. ẹ má gbé lódodo ẹ má gbé lódodo òpùrọ́ ni kẹ́ má gbé. àfọ ọjọ́ tí. inú mi dùn pé ó wà bí báyìí ó wà bí. tí wọ́n kó wọn lọ sí ọ̀dọ̀ tí Oríyọmí ìfáìtì wọn àti hmm. Muyideen àtàgbàlá. àgbàlá. Hmm. alẹ́ ọjọ́ yẹn bọ̀bọ̀ kan wá ṣe ṣó Babátúndé kinní kan ló ṣe ṣó lọ́jọ́ yẹn Alhaji Oríyọmí jọyìn láìfù yẹn lórí tiktok lórí tiktok bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀. àwọn èèyàn tẹ bá rántí ìgbà táwọn èèyàn ń béèrè question lọ́wọ́ aláàjì amsat oríyọmí hmm. aláàjì amsat oríyọmí wá sọ̀rọ̀ kan ó ní mo mọ tó yẹ kí n sọ àmọ́ mi ì ní sọ hmm. mo dààmú mo jìyà kọ́lọ́n tó fi mí hàn ni ẹni tó bá ga tó sì jìyà fún gíga kò ní kò ní gba bẹ́ẹ̀ kò ní gba gígẹ nìkan jẹ́. bẹ́ẹ̀ni kò ní gbàdúrà kéèyàn kan wálẹ̀ ẹni tó gan wálẹ̀. kò ní gbàdúrà kéèyàn wálẹ̀. bó ṣe sọ́njọ́ yẹn nìyẹn. bẹ́ẹ̀ni ó ní kò ní gbàdúrà kéèyàn tó gan wálẹ̀. Hmm. Oríyọmí máa tó ń ṣẹlẹ̀ gangan gbogbo òdodo yẹn ni wọ́n ti rí àmọ́ tí Oríyọmí bá sọ̀rọ̀ yẹn ní Oríyọmí pé ń jìjà. ipe ìlara ìlara. ìlara yàní pé ìlara ló ń ti Oríyọmí ṣé mo pa àwọn èèyàn padà sọ̀rọ̀ yẹn náà ìjọ kìjọ kẹta pé hàn orí yóò lára bẹ́ẹ̀ ni lórí yọmí bọ́ sí orí tẹ́fí ń ṣépè láyé kí ló ń fẹ́ lára rẹ̀ fún kí tó ń pé orí station Oríyọmí ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ program ibẹ̀ ló ti lọ kó àwọn ìyá arúgbó yẹn ẹ rántí ìjọ tó lọ tó lọ kó àwọn ìyá arúgbó tó lọ invite wọn tó ní kó máa bọ̀ ságbàlá pé òun fẹ́ òun fẹ́ ah mo ń gbọ́ yín. ẹ wá ló ń lára <coughs> ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ò fẹ́ òdodo bẹ́ẹ̀ni wọ́n láìkí láti jòkó ti irọ́ irọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo nǹkan náà máa ń sọ̀dọ̀ rẹ̀ sí hmm. Hmm, hmm. gbogbo nǹkan ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn wọ́n ti sọ ẹ̀sìn yẹn di mímí ìmọ̀ tí mo lè pè. kì í humanity bẹ́ẹ̀. àfáà ni wọ́n ilé ṣé ìrànlẹ̀ àfáà ló ti jáde ìyá àlùmọ̀ nǹkan kan pẹ̀sìn ìrùbíyà rẹ̀ kírun rí ẹ̀dá kí ni ọ̀rọ̀ ẹ̀sìn bíi lè a ní ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ má jẹ́ ká jẹ̀tọ́ ara wa mọ́lẹ̀ ká sòdodo fúnra wa n tí ò jáyé da à ń sọ̀rọ̀ kan lẹ́nu ẹni òjò rọ̀ mú ni ṣé Tinubu náà ni òjòjò rọ̀. àbí. mo ní sẹ́ẹ̀ gbà yí pé ìjìyà wa lọ́lọ́run ọba dẹ́dà sí ń fìyà jẹ wa ni. bẹ́ẹ̀ni. ọlọ́run ọba dẹ́dà ni mi ì ní fìyà jẹ ìjọ kan hmm. àyàfi kó jẹ́ ní tẹ́ ẹ fi ọwọ́ ara yín fà mo hmm. ní gbogbo tó ló tí Tinubu hmm. tán bá tún mẹ́lòmíì wá kò lẹ́yìn Tinubu hmm. tá a bá chéǹjì ṣe sí wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa pẹ̀lú. ẹ bá wa power tap ẹ o love and like on Facebook please kẹ share please. ọtìgbà tá a bá tó padà sọ́dọ̀ Ọlọ́run tá a gbà pé Ọlọ́run ní ń bọ̀ wá onírin wa ìjẹ́mu wa ọ̀dọ̀ ẹ̀ ló wà hmm. wa tàgbà pọ́lọ̀ nìkan lọ́ba tó lè sí wa ọba wà máa ọ̀rọ̀ aṣíwájú yẹn fún wa gbogbo tá a máa fẹ́ yóò wà máa ọ̀rọ̀ aṣíwájú yóò tari aṣíwájú rẹ̀ wa. but a ti gbà pé alágbájá ah, ló ń ṣe é lágbájá ní sinmi sígínà kan hmm. àlùmọ́yìnmọ̀ ni pé ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ọba dẹ́dà ń tí ń hmm. kódà ká mọ̀ pé kíní yìí ó ń bá mi wí. Hmm. ká má ju ká wàláì òdodo ah kíní tẹ̀lé sọ yóò dẹ̀ bá mi wí o kọ́lọ́ dẹ̀ tún mi ṣe. Hmm. tó bá ṣe pé bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ń pilẹ̀ ni gbogbo wa bá dáwọ́ jọ lágbàlá pé ah, kíní yóò rẹ kúrẹ́ kúrẹ́ bẹ́ẹ̀ àgbàlá ó ṣe é ṣe kó ti correct rẹ̀. wàláì tí ò ní ní wàhálà nu. kò ní ní wàhálà rárá rárá ah ok ṣé alhaji hamsat oríyomi ẹ wo bọ̀bọ̀ tí wọ́n sàánú funny thinker. Hmm. nígbà tó fẹ́ ralẹ̀ fún ṣé àṣebálàjẹ́ yìí Oríyọmí ń talẹ̀ kí ló ti wò lọ ralẹ̀ fún nínú ilẹ̀ wọn. exactly. wọ́n lọ ralẹ̀ fún níta tí kì í ṣe lẹ́nu estate wọn. wọ́n dẹ̀ hand over paper lé lọ́wọ́. wọ́n hand over paper lé lọ́wọ́. nígbà tí wàhálà dẹ̀ ṣẹlẹ̀ tí ó lóun lọ alhamdulilayi kálukú lọ ìmáàmù wọn tán kọ́lé fún ní iléyàkó ọ̀la abẹ́ǹkà tí wọ́n sílé yẹn kí ló dé tí wọn ò lọ́kọ́ sínú ẹ́stéètì wọn. Exactly. ọkùnrin tó máa ń ṣe program tálájú ò bá sí nílé kí ló dé tí wọn ò kọ́lé rẹ̀ wọ́n lọ ra lẹ̀ rẹ̀ síta lọ́tọ̀ bí téèyàn bá fẹ́ ṣe dáadáa fún yàn ṣe dáadáa yẹn kó wá mójú kúrò mbẹ orí ò bá dé. Hmm ṣebí alájà láti ra orí fún orí ògbádé. àbí orí ògbádé nìsín ta mọ pẹ̀lú ara Hamzat. irọ́ ó ti bá tiẹ̀ lọ ó ti ṣe tiẹ̀. ó ti ṣe tiẹ̀ ó ti lọ nìyẹn. ẹ dọ́ka tó lọ jìnnà. àwọn tó fẹ́ ṣe dáadáa fún yàn ṣe hmm. dáadáa fún wọn síta mọ̀ sí sísọ̀rọ̀ adé sí i ẹ jọ̀ọ́ mo fẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ kí n mo fẹ́ play kankan kan àáfàá ọ̀nà òdodo if you are still here right? I want you to listen to this very well. Because on sunny no, you know show pé eh ṣé Muideen ṣé wọ́n fagídí mú Muideen ni. Ṣá Muideen nígbà wọ́n lay foundation. She Ṣé Muideen ni ori ni. to tó wọ́n ṣe She ṣé Muideen ori ni. Ká ní pé Muideen ni ó sọ̀rọ̀. What about ìyá ìbejì ọmọ aráalé ilé tó ní ilẹ̀ ní Ìkòròdú tó dẹ̀ sọ fún Àgbàlá àwọn ní ilẹ̀ ní kòròdú pé wọ́n náà fáwọn lẹ̀ kòròdú kọ́ wá báwọn develop ti kòròdú kí ni response àgbàlá Gabriel nígbà tó sọ bẹ́ẹ̀ fún un. ọ̀nà òdodo go and watch the video tí ọmọ ìyá ìyá àbejì ọmọ aráyé ṣe ó sọ̀rọ̀ síta ó ní pé pé kó wá báwọn develop ilẹ̀ tí wọ́n fáwọn ní kòròdú èèyàn kan fún wọn ní half a plot ní kòròdú they live in Lagos but you Agbala Gabriel sọ pé òun ò ní lè ṣe pé ó máa wà too stressful fóun láti develop ilẹ̀ tó wà ní Kòròdú pé pé kó ṣe ah àdàfún yín pé kó make decision yẹn kíákíá ọ̀nà òdodo I want you to go and investigate before you come out to talk because ṣé tí bá wá síta yẹn when you are saying something that you are not sure of tí ò wà certain makes you look like um, uh, what can I call you makes you look it doesn't make you look like a a a kí ni máa pè a real afa because tí ẹ bá wá when you are manipulating something tó fi pẹ́ téèyàn ń yí irọ́ tó wá ń pọ́n irọ́ ní. mi bọ́. ó kàn wí láwà ní ní kí sàfà ah she ni ìfẹ́ dá sọ̀rọ̀ ni ẹ wò dọ̀nà. hello. yes ma ah ẹ ma ok à ń gbọ́ yín o. ṣé bẹ́ẹ̀ ṣe mo wà láìpẹ́ mo wà láìpẹ́ mo wà láìpẹ́ bẹ́ẹ̀ ni. Mm. torí mo rí pé ẹ̀ ń bá ọ̀nà òdodo sọ̀rọ̀ lọ́wọ́ kí ni. sẹ́rí ẹ má bí èmo ọ̀nà bẹ́ẹ̀ hmm. gbọ́. wọ́n gbọ́ wọ́n gbọ́ wọ́n gbọ́. Hmm. à ń gbọ́ yín. ọ̀nà àtijọ́ wà lára tó yẹ kán máa ṣe wọ́n ṣe é ṣe tán múra kankan kan christian lèmi kémi ń sọ̀rọ̀ yìí. ok mi ò ní bá sí ìjà àbò torí pé ọ̀kan jẹ́ christian. Hmm. gbogbo tó ń ba nàìjíríà jẹ lẹ́rìí. gbogbo tí ò jẹ́ wọ́n máa ń sọ fáwọn tá a wà ní amẹ́ríkà nígbà yìí gbogbo tí ò jẹ́ ká dúró sí ìlú wa òun ara ẹ̀ lélẹ̀ tẹ̀rí gbogbo wọn tó lọ wà lamẹ́ríkà bí báyìí ṣe bọ́ dẹ̀ kó tira màálù kan ní òdodo náà. bẹ́ẹ̀ni ó ń gbéra wọn ṣe pè ẹ kàn máa bọ́ sílẹ̀ máa ṣe pè ẹ ń ṣe pè ẹ ṣe pè fáwọn tẹ́ẹ̀mù rẹ̀ ẹ ṣe pè lórí ọ̀rọ̀ tẹ́ẹ̀mù díẹ̀. Hmm. ọlọ́run máa dá téèyàn bá dá tí ò bá dá. ọlọ́run á tún dá. lórí ọ̀rọ̀ ìgbó ẹ̀

ó ń sùn lábẹ́ bridge ẹ ó máa padà sábẹ́ bridge ṣó complain. kò sùn lábẹ́ bridge o ẹ jẹ́ ká correct yẹn o Muyideen ò sùn lábẹ́ bridge o. torí àpò lẹ ṣe lọ mú tẹ́lẹ̀ rẹ́ńdà ẹ̀ this guy is doing very fine where he was so èèyàn gba odidi dé ó dẹ̀ sọ fún yín pé àná òun ò dúró mọ́ ẹ̀ẹ́dẹ̀ tí ẹ wá lè jókòó kẹ́ ẹ rò pé kí ló lè ṣẹlẹ̀ tí bàbá ìlú òun ò lè dúró mọ́ ẹ sọ pé kí ló tún fẹ́ wọ́n kọ́lé fún wọ́n ṣe jù fún wọ́n ti lórí àwọn olórí burúkú. Hmm. no wonder tó fi jẹ́ pé àwọn oppressors ló rù yín ní nàìjíríà hmm. ẹ máa ń lẹ̀ káwọn èèyàn máa oppress kọ́ máa rù yín wọ́n máa máa kí wọn pọ́n ṣe. bẹ́ẹ̀ ni àwọn exactly. tó tún hmm. èmi ò mọ̀ personal account ni ó ṣe ó ṣe wọ́n gba wọ́n drag ẹ̀ ló ṣe lọ sí account foundation kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀méjì o wọ́n nà continuously ni any slightest mistake báyìí lúlù ni. àwọn kọ́kọ́ bọ́ síta wá pariwo pé wọ́n fẹ́ nà ọkọ̀ ọmọ nàìjíríà down because of what. ẹ jẹ́ ẹ̀ sọ nǹkan kan lẹ́yìn tẹ́ ẹ sọ yẹn ìyàwó ẹ̀ sọ pé kó máa faradà ipe ká kó jẹ́ káwọn máa faradà gbogbo ohun tójú àwọn bá ń rí bẹ́ẹ̀ o ṣé mọ̀ pé wọ́n náà fẹ́ mú àwọn lọ ìlú òyìnbó nítorí ìlú òyìnbó yẹn

ṣé ó ń ni àbí kí ló ń wọn na àwọn èèyàn every time. most of you are still saying that he has done a lot of things for some people. and besides apology tó ń yẹn that is not. that's not a proper apology. oh, apologize fáwọn tó ń donate fún ni kò apologize fún Muyideen kò apologize fún Muyideen. apology hmm. that was what I said ṣe ti gbọ́. sorry and you want people to forget about it like that? you people okay? ẹ̀yin tẹ̀ ń jà fún bọ̀bọ̀ ẹ̀yin tẹ̀ ń gbèsè bọ̀bọ̀ are you people are you really okay? èkó lọ́kàn mm-hmm. ẹ wo psychological effect tí kìíní ẹ máa ní lórí. psychological trauma. ọmọ mi jẹ́ pẹ̀lú afọ́ sí mi mi ò pamadi five làáfà ti kún school pamadi five ló kà kọ kàwé so kò mọ gbogbo gbogbo òyìnbó náà sọ yẹn ti pọ̀ jù fún kò lè understand. ẹ jẹ́ kẹ́ni tó sọ̀rọ̀ ẹ jọ ẹ hold on ẹ jẹ́ ẹ round up ma. Hmm. àmín àwọn tó ti dìde fún yẹn náà ọlọ́run á fún wọn lágbára wọ́n ti dìde fún so that any other person tó bá fẹ́ dúró ẹ̀wò sẹ́lú omi lọ́jọ́ mi. kò ní lè ṣẹlẹ̀ mọ́ nǹkan tá à ń fáìtì fún nìyẹn kì í ṣe torí Muyideen. sọ̀rọ̀. exactly. ǹjẹ́ ṣe ṣe ṣe ṣe tẹ́ sọ̀rọ̀ sálájú orí omi tẹ́ fi gbomi lójú ẹ̀ sálájú bá fẹ́ tírì tọ̀rọ̀ ẹ bó ṣe yẹ kó tírì tẹ̀ṣẹ̀ rò kó máa lọ bó ṣe lọ ẹ̀. àbí ẹ̀ bó ṣe rájọ àwọn ọ̀rọ̀ tó rájọ iṣẹ́ rẹ̀ kó máa lọ tó ní má bàa sọ pé ó bínú ẹ̀ ní má nìyẹn kàn ṣe rọra jọra ẹ̀ àbá àwọn ẹ̀fẹ̀ ti pariwo fúlàjì ló ní no competition ọ̀rọ̀ tí o ní láti béèrè nínú fúlàjì ò lè dá sí mọ́ ẹni tí o mọ kankan pẹ o mọ kankan pẹ. aláàjì ni kíní kan ni kíní kan ni hmm. ẹ̀yìn máa kó bá àtàtẹ bá bá débi tó lápẹ̀rẹ̀ gbogbo yá wálẹ̀. ṣé wọn ti wà kó bá thank you god bless you for your contribution ma god bless you ẹ ṣé gan ma yes. Mm ṣé ẹ rí bẹ́yẹn. kí n mú nǹkan kan fún nípa ẹ ní ipa ọ̀rọ̀ tẹ sọ pé ó ní ìgbéraga á ìgbéraga yẹn ní agbára. ó pọ̀ jù. máa nǹkan máa nǹkan ní ó pè sórí platform nígbà yẹn ó ní àti lọ orin náà ti connect ó mọ bóyá ẹni ìyẹn ọmọ ìyẹn ní ṣù ọmọ kékeré ni hmm. wọ́n dẹ̀ ti bọ̀ wọ́n ti send picture sí wọ́n send fídíò sí ìwọ ló ní kí wọ́n gbé e wá láti Ìlọrin. Hmm ó láwọn dẹ̀ dé Ìlọrin àwọn ò tún mọ̀nà wọ́n ṣáà ṣèdààmú ṣèdààmú kan tó gẹ̀ẹ́tì àgbàlá yẹn. wọ́n hmm. nígbà táwọn dé àgbàlá pé òun mọ̀ ráyè mọ̀ ni òun bí sí o òun tún ní ká tún bá òun sọ fún pé látọ̀dọ̀ lágbájá lágbájá báyìí ni ẹnìyẹn tó bá ń pè é ó ní wàhálà ìwọ̀n jẹ́ káwọn dúrọ́pù mọ́tò táwọn fi padà sí lọ́rùn. ó ní bí ṣe máa àtẹ́ǹdì sáwọn èèyàn ọ̀tọ̀ ó sì máa ń ṣe lójú kámẹ́rà ọ̀tọ̀ hmm. ṣé èèyàn nìyẹn. ẹ bá wa pa tap ẹ ah. ẹ pa tap ẹ pa tap ẹ ẹ má jẹ́ kí kinní kó drop wa love and like on Facebook please ṣé wọ́n flag Facebook ni àbí kí ló ṣẹlẹ̀ tó tó picture yẹn lọ ó fídíò yẹn lọ báyìí ó ń lọ báyìí kí lè ṣe ẹ̀ ń flag ni kí lè ń flag fún ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ gbódòdó ọ̀rọ̀ lórí platform yìí tẹ́ bá lọ wo fídíò tí mo ti ń ṣe sẹ́yìn ẹ rí pé èmi ò dúró ń dúró pé mi ò hate Àgbàlá bọ̀ ẹ̀yin tẹ̀ ń wá fún Muyideen ẹ̀yin tẹ̀ lẹ́ ń support Àgbàlá Gabriel mo pariwo fún yín mo pariwo pariwo fún yín pé n tí Àgbàlá Gabriel ṣe criminal kinní pọ̀ nú ẹ̀ ẹ má jẹ́ káwọn èèyàn tọwọ́ bọ̀ kí lẹ́gá kinní tọwọ́ bọ̀ mo sọ fún yín mo pariwo pariwo pariwo ẹ gbọ́ ẹ olúṣọlá yusuf ṣé wọn náà lọ́mọ ni ṣé irú dẹ́mọ́lá mo bí irú dẹ́mọ́lá mo dẹ̀ mo dẹ̀ Mo òfin èmi mọ òfin dáadáa mo dẹ̀ ń pariwo fún yín pé ó ti tó ó ti tó torí pé mo nírú ẹ̀ lọ́mọ ó ní mo dẹ̀ mo irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mo dẹ̀ mọ tó lè fà lábẹ́ òfin mo mọ ìjìyà tó wà fún lábẹ́ òfin gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ gbogbo eléyìí tán sọ pé ẹ eh, ṣe bí lílù náà ni ṣe bó ti tán it's more than that it's more than lílù it is more than lílù gbogbo yín mo fẹ́ sáré play ẹ jẹ́ sáré play fídíò yìí ẹ jẹ́ sáré play fídíò yìí ọ̀nà òdodo i'm playing this because of you mo ló tún wà ẹ gbà mí kẹ ok ó dàbọ̀ lélẹ̀ ẹ sáré play lè ní mm, ìmọ̀ bóyá music wà bí kìíní ìjà rẹ̀. mo ń manage life mi ni mi tí mo jókòó yìí mo wáyé mo bímọ mo bímọ márùn lójú ayé mi láàrin ọdún kan àbọ̀ ọmọ mẹ́ta kú mo lọ́wọ́ ọmọ àgbàlagbà ọmọ tí ò ń ṣọmọdé ọmọ láti ìgbà náà mi ò balance mò ń manage life mi ni títí tọ́lọ́run fi ṣe rógódó ọwọ́ mi fún mi pé kí n má bàa dàbí ìyá mi ṣe dàkẹ́mi náà má di ọlọ́mọ méjì péré láyé mo gbìyànjú mo bí kan sí ten days to kí n bímọ lọ́kọ mi kú that was twenty twenty one ten days ní november lọ́kọ mi kú. ah kò pé ọdún kan tọkọ mi kú lẹ gbọ́n mi kú tí pápọ̀ yìí pé ẹ̀gbọ́n mi máa kú ni bóyá gbàjarè tí mo ké lórí ìyá mi lónìí máa ké lórí ẹ̀gbọ́n mi nígbà tí àìsàn ti yá mi bẹ̀rẹ̀ mo wá rò pé mo gbọ́dọ̀ pa ìtìjú mọ́ra. now mo fẹ́ sọ nǹkan kan ọ̀nà òdodo kí ni ìdí tó o fi fìpọ̀ ọmọbìnrin yìí ń sunkún kí ni nǹkan tó o fìpọ̀ wọ́n ṣe fún un tó fi ń wa ẹkún mu báyìí because people like you ẹ wá ń bá àṣì ẹ kò ṣe pé tí wọn ṣe fún ọmọ ìyá àbejì ọmọ aráyé le tán nígbà tí ó ń sọ wípé wọn fún àwọn nílẹ̀ ní um, ìkòròdú kọ́ wọ́n bá wọn develop ilẹ̀ ìkòròdú tágbàlá gẹ́gẹ́ ló ń fún nílẹ̀ nínú bẹ̀yẹbẹ̀yẹ làwọn fẹ́ kọ́lé sí fún ẹjọ́ torí ọlọ́run ilẹ̀ ilé tí wọ́n kọ́ fún ìyá àbejì nínú àgbàlá Gabriel ṣó easy fún ọmọbìnrin láti jogun rẹ̀ àbí tó bá kó bóyá létà ó wá fẹ́ move on ní life ẹ̀ ó wá wò pé jẹ́ kí n ta eléyìí kí n fi kí n fi raise owó bóyá ó fẹ́ travel tó fẹ́ kó rẹ̀ jáde kó kó travel ǹjọ́ lè ǹjẹ́ àǹfààní irú yẹn yọ fún nínú àgbàlá whereas tó bá jẹ́ pé ilé ilẹ̀ tí wọ́n fún wọn ní Ìkòròdú ni ẹni tó lò máa fún nílẹ̀ ní Kòròdú because Àgbàlá Gabriel ò jẹ́ kí ó ráyè kò ń jẹ́ kí ilẹ̀ yẹn bọ́ sí lọ́wọ́ mọ́ nítorí pé ó ti fún nílẹ̀ nínú ibẹ̀ yẹn ó ti kọ́lé fún nínú church fún ìyá rẹ̀ nínú church okòwò tí wọ́n dá wọn jọ òní àfáà kò mà sí nǹkan kan mọ́. pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ wípé ilé Ìkòròdú yẹn ló lọ bá kọ́ ṣénu ṣé business tí wọ́n ń ṣe ṣénu àgbàlábẹ̀ yẹn náà ti máa ma ṣe business pẹ̀lú nǹkan tí wọ́n ń tà ṣé bí ẹlòmíì máa wá patronize wọn èwo ni oore oore ìdí ọ̀pẹ ẹ mú yàn wá láti odidi Èkó Fọlúkẹ́ Dáramọ́lá ó ti wà bẹ́ẹ̀ ó ti ń ṣe gbogbo everything tó yẹ kó ṣe ó dẹ̀ kọ́ ti gbogbo àwọn olóore nísìnyí ìyá àbejì ò lè sunkún síta lọ́ba ta ni wọ́n máa fún gbàjú padà ni hmm. bẹ́ẹ̀ ni ó ń kọ ẹ̀yìn ẹ̀ sí àwọn olóore rẹ̀ gbogbo èèyàn ń pàtẹ́wọ́ fún Démọ́lá wọ́n ti wò wípé à Messiah èmi sọ́ngbà yẹn mo ní kí ló dé tí ó jẹ́ pé ẹni tó mú wá láti odidi èkó èèyàn kan dẹ̀ sọ pé ó fẹ́ fún nílẹ̀ ní ìkòròdú ẹ̀ fún mi ní you understand èmi ń sọ mo ní ẹnìkan dẹ̀ ó fẹ́ fún nílẹ̀ ní ìkòròdú half plot kí ló dé tí màá yóò lọ kọ́ ilẹ̀ yẹn ní ìkòròdú lẹ́yìn ìgbà yẹn ló ní Rónkẹ́ máa lọ máa ta òun máa ṣí ṣọ́ọ̀pù fún Rónkẹ́ níta mo wá pé ìyá àbejì ọmọ aráyé lé ní stroke ó wà nulẹ̀ ọmọ ẹ̀ wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọmọ ẹ̀ ọmọ tó yẹ kó dúró tì í mo ní Rónkẹ́ ló yẹ kó máa run business ló yẹ kó Rónkẹ́ ló yẹ kán ṣí kán empower kó lọ máa ṣiṣẹ́ wá kó lè máa bọ́ ìyá ẹ̀ bọ̀ ẹ ṣí ṣọ́ọ̀pù fún ìyá níwájú ta ẹlẹ́ẹ̀mú Rónkẹ́ lọ́nu ọjà ó lọ máa ta kírètì minerals ó lọ máa já kínní ó máa ọlọ́run ló mọ tó ń tà mí ní opportunity àti bá sọ̀rọ̀ téèyàn bá gbé Rónkẹ́ tó bá béèrè lọ Rónkẹ́ ó máa rò báyìí nínú ẹ̀ máa àáfàá tí ń wá tó ń wá kan dáwó fún ẹ sórí wọn lè dáwó fún ẹ bó kó máa tó ń gbè lẹ́yìn irọ́ irọ́ burúkú wá ní mélòó gan ni kíní kan irọ́ tó tó mọ parọ́ ń pa yàkàyàgbù rọ because you don't even ò mọ má jẹ́ ń sọ òyìnbó torí pé ò ní ò tiẹ̀ ní knowledge eh, o ní idea nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Muyideen nínú àgbàlá àgbàlá àti àwọn tó lóun kọ́lé fún you don't have an idea at all òye yẹn ibẹ̀ yẹn ṣókùnkùn gan you don't understand nítorí pé o fẹ́ ṣe gba isabili láì o fẹ́ kí wọ́n bá ẹ ra kọ́ mọ́ṣáláṣí o fẹ́ kí wọ́n bá ẹ o fẹ́ gba social media that is the reason why pé at the detriment of other people's pain o wá ń fi tọrọ owó o dẹ̀ fẹ́ kọ́ lọ́hún yọnu sí ẹ o dẹ̀ pé rẹ̀ O jìnnà sóòótọ́ o ó jìnnà sódodo pátápátá orúkọ yẹn lọ change ẹ̀ lọ change ẹ̀ ọmọ ya méjì ló sunkún yìí o lọ wo fídíò yìí lórí YouTube go and watch kí ló ṣẹlẹ̀ láàrin àgbàlá àti ọmọ ìyá àbèjì aráyélé ìyá àbèjì aráyélé ẹnu rẹ̀ ò rọrọ ẹnu rẹ̀ ò rọrọ kò lè sọ nǹkan kan because àlàáfíà lòún wá bó ṣe máa lálàáfíà lòun wá. ẹnu gbogbo rẹ bínú rẹ ṣe ń dùn bínú àwọn pípì ṣe ń dùn gbà wọn náà fẹ́ kọ́lé fún wọn bẹ́ẹ̀ nínú Muyideen ń dùn gbà wọn ni wọ́n fẹ́ kọ́lé fún Muyideen ni ò kí ló mọ̀ kò mọ̀ kankan. kò realize pé Demola develop estate títí ẹni tó bá jẹ́ pé òun ló kọ fúnra ẹ̀ lọ́wọ́ ara rẹ̀ tó wá fi mú ìdí síbẹ̀ kò sẹ́ni tó máa query ẹ̀ but for the fact wípé wọ́n dá owó ilẹ̀ wọ́n dá owó inú owó tí wọ́n dá ló ti ralẹ̀ kì í ṣe pé òògùn òògùn kankan nínú wọn nílẹ̀ gbogbo ilé ìjọsìn pé ẹ ọ gift ó búnlẹ̀ kò búnlẹ̀ kò bún ní ilẹ̀ ó ti yọ owó ilẹ̀ nínú owó tí wọ́n dá because kò kó owó fún Muyideen ta ló kówó fún Muyideen sí ọjọ́ pé ókè o níjọba yìí o wọ́n fún wọn five million ókè máa gba forty sixty pé forty sixty la máa pín kó o mú sixty percent kó fún Muyideen kódà bò kó fún Muyideen ní twenty percent ó wà òkè pẹ̀lú ẹ̀ níjọ́ náà. wọ́n pàdé mọ́ the first day tí wọ́n dáwó about five million ni wọ́n dá according to him what he said. àbá náà fi ti gbọ́ náà. yeah five million. Yeah ṣé ẹ wá fẹ́ sọ pé five million yẹn ṣé ó kó fún Muyideen kí Muyideen lọ́nà ni kì í ṣe òun ló na ẹ wá ló bùn nílẹ̀ ilẹ̀ wo ló bùn kò bùn nílẹ̀ ó ti yọ owó olè rẹ̀ nínú ó ti tó ju owó olè lọ ó ti yọ mẹ́ ó lóun kọ́ ilé yẹn for twenty five million naira bàbá arọ́ tó jìnnà sí òótọ́ bàbá arọ́ tó jìnnà sí òótọ́ ilé yẹn kò ju twelve million lọ sí ten million to twelve million. bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ní wọ́n ní sàgbẹ̀ lójú gbogbo àwọn kan tí. of course kí ló ẹ fẹ́ kó lò síbẹ̀ of course. kò ju bẹ́ẹ̀ lọ kò ju twelve million lọ ten to twelve million ó pọ̀ jù hàn rírú ẹ̀rí ilé yẹn bọ̀bí téèyàn bá ti ṣe ènìyàn ti máa ń jẹ Muyideen ti kó sọ́wọ́ ìyá àbejì ọmọ aráàlẹ kó sọ́wọ́ Sule Suebebe àwọn yìí ni wọ́n wọ́n bẹ̀rẹ̀ ẹja gbé kọlù ìyá wa ọ̀yá kẹsẹ̀tì ni o màmá ẹ kalẹ́ mà salama yes ma màmá yes ma. ẹ dákun mo fẹ́ dá sí tẹ́ ẹ sọ yẹn ni. à ń gbọ́ yín mà. tẹ́ mm. ní àáfàá wa tí ẹ jọ ń ṣàlàyé fún. bẹ́ẹ̀ ni. wọ́n yí mo fẹ́ lè ní ohun tí àgbàlá Gabriel fi bẹ̀rẹ̀ ó entice everybody bẹ́ẹ̀ni bí ẹnìkan mo bú àwọn èèyàn tán dìde tán fẹ́ máa go against àgbàlá Gabriel láàpọ̀ mo máa ń dáwó èmi náà máa ń dáwó sọ́dọ̀ ẹ̀ mo ń dáwó fún àgbàlá Gabriel. Mm. even ọ̀rọ̀ màmá àbèjì yìí tẹ̀ ẹ́ dẹnu lé ti gba èébú lẹ́nu irú àwa yìí. Mm o ṣe kásẹ̀tì mo bú wọn ńgbà wọn ní àgbàlá Gabriel tó ṣe yìí ṣe bó nílẹ̀ èmi gbọ́ ilẹ̀ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ mo gbọ́ lẹ́nu sẹlíbírìtì kan tó jáde. bẹ́ẹ̀ni Fúnkẹ́ Dáramọ́lá Olúkẹ́ Dáramọ́lá. bí ẹni pé Bukky Jesse ló sọ̀rọ̀ lóní ẹ̀yin sẹlíbírìtì ṣe é lè ran. ìyá àbejì lọ́wọ́ ni ìyá àbejì lọ́wọ́ so ìkan tó jẹ́ pé popular woman nù wọn tó jẹ́ àgbàlagbà nù wọn kì í ṣe àwọn mọ̀mọ́ wa tó wà ń bẹ̀ o so ó wá jáde ó ní oníkálukú ah, ah. ló ní pọ́blẹ́mù ẹ̀ àwọn ń nawọ́ sí wọn lọ́mọkùnrin kan bá jáde pé ṣe bí wọ́n nílẹ̀ kán lọ bá wọn ṣe ilẹ̀ yẹn kọ́lé síbẹ̀ náà tó bá yẹ pé wọ́n fẹ́ràn wọn bí ìgbà tá a bá lọ́kùnrin yẹn ti mọ tí ó ṣẹlẹ̀ mhm. ó fi sọ̀rọ̀ náà gbogbo wa àti aláàjì yìí yẹn àáfàá wa yìí a jọ sọ̀rọ̀ sí wọn ní tá a lé wọn wọlé. mm pípa àgbàlá Gabriel ó ń ṣore ni even àwọn àfáà wa gan gangan fẹ́ẹ́ go against àgbàlá Gabriel àwa la tún sọ̀rọ̀ sí wọn ìgbà àárí mùsùlùmí tó jáde bí àgbàlá Gabriel ẹ jẹ́ ó ṣe nǹkan báyìí ẹ jẹ́ ó ṣe nǹkan báyìí ní gbogbo táìmù yẹn tá a mọ̀ pé plan ni ti ń ṣe plan tó fẹ́ fẹ́ fi kinní kan yé àfa hmm. àfa ẹ dákun torí Ọlọ́run àní ẹ mọ̀ ṣáìdì àgbàlá Gabriel àní hmm. ẹ mọ̀ ṣáìdì ẹ̀ béèyàn ń bá ìyá ẹ̀ sùn yóò rí. yóò rí sọpọta. <laughs> yóò ò ṣe ìyá mi yóò rí sọpọta kéèyàn ó bẹ ọmọ tó bẹ ba bẹ́ẹ̀ lórí ó ní sọpọta ọmọ tó bá ìyá ẹ̀ sùn sẹ ó ní sọpọta but n tó ṣẹlẹ̀ yìí ó ti kọjá nǹkan tó jẹ́ pé a fi ti ẹ̀sìn wípé à ọ̀yin ó ṣe báyìí ókè ẹ wo ohun tí alájẹ ń fẹnu sọ. So lórí pé àwọn mùsùlùmí ló ṣe báyìí whereas àwọn mùsùlùmí dẹ̀ kọ́kọ́ ní kọ́ ni wọ́n kọ́kọ́ ń gbò jáde ká àwọn kọ́ ni wọ́n kọ́kọ́ rí tán interview rẹ̀. exactly. èèyàn ló pe àáfàá fọlọ́nṣọ́ tí gbogbo wa dẹ̀ rí kì í ṣe pé ni wọ́n ní ẹ wo iye èèyàn kan ti àtáàkì lórí ọ̀rọ̀ yìí. Hmm. àáfàá ẹ jẹ́ ká ṣetán lọ́hùn. èmi èmi náà dẹ̀ rí i pé ẹ ò wo kinní yẹn deep And again, ẹ̀ eh, wọnú ẹ̀ deep bàbá mo fẹ́ kẹ́ ẹ lọ sí àgbàlá Gabriel fúnra yín kẹ́ ẹ tiẹ̀ travel lọ́bẹ̀ kẹ́ ẹ lọ wo environment ibẹ̀ yẹn kórèmí náà ti rán yẹn lọ o exactly kan náà tí wọ́n ń sọ lórí platform yìí náà ni o wọ́n ní ibẹ̀ jìnnà tó jẹ́ pé wọ́n ní bó o bá lóun ta nǹkan bí oúnjẹ ìwọ ló jẹ tán lọ́wọ́ oko tó rìn dìtà mm-hmm. kí lèèyàn fẹ́ tà níbi tí wọ́n sọ yẹn kí lèèyàn fẹ́ tà wọ́n ṣí ṣọ́ọ̀bù fún èló ni à ń pa ẹbí ìyàwó léèrè pé èló ni à ń pa tayọ kan ṣáàjì ṣáàjì ṣáàjì ṣáàjì nìkan àwọn ará ṣọ́ọ̀ṣì sì ni. Mm gbogbo bó ṣe ń ṣoore yẹn ó ṣe wá jágbàlagbà ó ṣe jẹ́ Muyideen nìkan ní máa gbé jáde kódà mo fẹ́ lè ní tí ó bá yẹ pọ́rọ̀ ò dàrú ni wọ́n ti fẹ́ tún gbóbìnrin yẹn jáde pé ìjú ń dà láàbù. fibroid wọ́n fẹ́ ṣe operation bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ nígbà wọn bá wá ṣe yẹn tán wọ́n lè ní kó tó dé oko Muyideen náà tó kú wọ́n tó fẹ́ ṣe kankan fún kankanwó wá eyín ẹ̀ mélòó náà fi gbowó. eyín ẹ̀ méjì. bẹ́ẹ̀ ṣé ẹ rí bọ́rọ̀ bá délẹ̀ báyìí ẹ jẹ́ àṣọ òdòdó ibi ká lọ hmm. kéyìn ó sì wọn lọ́wọ́. a ní ẹ má ṣáìdì àgbàlá a sì lágbàlá ò ṣe dáadáa but hmm. mo tún tẹnu mọ́kàn náà ìyá alájẹ kó ó dàgbà bá ní twenty five million làwọn náà tàbí fifty million làwọn náà lórí ilé yìí <coughs> kọ́dà sí méjì kan kó dàjù fún mú ìdí ọ̀ọ́kán dà sí mẹ́ta gan kan kódà kan fún Muyideen. kódà kan tà àbí iye tó lóko bá ta èrè ni. òdodo ni a mọ̀ sọ òun kó hmm. ní hundred million lòun fi ṣe ilé yẹn genau àgbà lọ́yà ẹ̀pin ẹni mélòó ló fẹ́ pín tí ìbá ṣe pé ní wọ́n gò fún nǹkan tá ń sọ yẹn wọ́n ti rojọ́ mọ́ra wọn lẹ́sẹ̀ eh, mọ́ra wọn lẹ́sẹ̀ náà. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé wọn ò mọ tírẹ̀tì bọ̀bọ̀ yẹn ni bó ṣe ní ẹ jẹ́ kó wọn máa lọ. ẹ tó máa lọ wọn ò bá yín gbé mọ́ àbí sọ̀rọ̀ kú bẹ́ẹ̀ ni. ẹ ó ní sùúrù lóòótọ́ wọ́n ti gbàwé fún un ńjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ lọmọkùnrin yẹn tó mọ̀ pé wèlé ni ilé òun ṣé wọ́n fún tẹ́lẹ̀ ni nígbà tẹ́ ẹ bá ní wọn òbí léèrè wípé kí ló dé tí ò fi yanu sọ̀rọ̀ ńgbà wọn kọ ni. ṣé ẹ dákun torí ọlọ́run ṣé ẹni wọ́n fẹ́ ṣoore fún kó tó máa béèrè pé kí ló dé bó ni ó ṣe ẹni tó fẹ́ ṣoore fún yàn ni ó béèrè pé kí ló ti fẹ́ ṣòwò ẹ wo bàbá kan náà kó one point five million fún lálẹ́ yìí àbú ebè ó fún wọn one million ọmọkùnrin tó kó wá ló béèrè pé bàbá kí lẹ fẹ́ fowó ìṣe bàbá tó ní àlàyé ó ṣe é lé lórí wọ́n sì ló dá àwọn ò ṣe àwọn ò ṣe fún un kí ló dé tàgbàlá Gabriel ò fi béèrè máa tó kú sẹlíbírìtì mm. náà mm. ṣebí ní ìdílé wọn ló ti lọ gbé. E? kí ló dé tí ò tún lé fámìlì ṣe fún un kán máa tọ́jú rẹ̀ ńbẹ̀ àbí kó kọ́lé fún lu wọn. ṣé bó eh, eh, tún lé sẹlíbírìtì kan ṣe tó tún gbọ́mọ rẹ̀ lọ sí Amẹ́ríkà ṣó mm. gbé wá sí ṣọ́ọ̀ṣì ni. àbí. alágbàdà Gabriel irọ́ ni gbogbo kìnìyẹn kò sí Gabriel kan kan ọmọ síìtì lòun náà gbogbo ẹnu ni mo fi sọ ọmọ síìtì ni tẹ bá ní Muyideen ẹ wo bó ṣe rí gbà wà láì kò sùn ta ó tún sọ ó lò ní girlfriend tẹ́lẹ̀ ó lò ní girlfriend ládùúgbò gbogbo bí ṣe ń káàkiri kì bá àmọ́ gbọ̀n gógóró kó máa sùn kó máa jáde ẹ̀yin lẹ lọ gbèsè kán bá bẹ̀rẹ̀ fídíò yẹn láti bẹ̀rẹ̀ wọ́n á ti Àgbàlá Gabriel mọ́lé ọlọ́run tó bá jẹ́ ìlú èbó yìí ni ọ̀rọ̀ tí ń sọ yìí sísà Àgbàlá Gabriel ló fẹ́ bá wọn fèsì ẹ̀. mà wọ́n máa ṣí gbogbo wọ́n máa béèrè lọ́wọ́ Muyideen mọ́mì mọ́mì. bẹ́ẹ̀ni mọ́mì ẹ mọ nǹkan tó máa ṣe ẹ mọ nǹkan tó máa ṣe wọ́n á ṣírò iye wọ́n á béèrè lọ́wọ́ Muyideen pé èló ló máa pa lójoojúmọ́ nígbà tó wà lórí street wọ́n á wá ṣírò ẹ̀ látìgbà tí àgbàlá ti gbé e, tó ẹ pé lùyìn ni. God bless you. Wọ́n wá ṣírò ẹ̀, wọ́n wá wọ́n wá mọ gbogbo ẹ̀ làgbàlá máa san. Tí àgbàlá bẹ́ẹ̀ tó fi lọ gbé yẹn, èló ló ń pa iye tó bá sì pé náà ni. Wàláì, ibi kò sófin Nàìjíríà. Ọdún yẹn, wọ́n á kọ́kọ́ yẹn fún un owó tán wá gbà lórí kinní, Germany ó tó gba táàkì lórí ẹ̀. Mhm. Five thousand, five thousand, five thousand, thirty five thousand. yẹn gan wá tún gba táàkì eh. lórí ẹ̀. Kí lẹ̀ ń sọ yìí? Aráàlú Èbó tó bá fún yín ní tọ́rọ́kẹ́ mọ̀ pé wàláì ó Hmm. torí gbogbo oríṣiríṣi táwa ń rí a lè faradà ní nàìjíríà ká tó bóde fòrò tá a máa sọ pé ìjọba wa dá wa sì là ń bàjọba jẹ́. bẹ́ẹ̀ni. kò tọrọ owó. bẹ́ẹ̀ni. kò tọrọ nǹkan pé wọn bàbá tán lọ bá gẹ́gẹ́ bí Muyideen náà náà lọ bá wọn tún bí léèrè hmm. máa tu fídíò yẹn sí wọn tún bí léèrè rí pé kí lẹ fẹ́ fowó ṣe bàbá. Hmm. bàbá dẹ̀ ṣàlàyé owó ló dà kò burú eléyìí ni àwọn ọmọ báwo ṣe ṣe bóyá aláwọn sẹlíbírítì tó ra mọ́tò fún àti sẹlíbírítì bàbá kan báyìí tó tún ṣe kí ló dé tí ò fi gbé gbogbo wọn wá sí ṣọ́ọ̀ṣì ká máa rí wọn nú ṣọ́ọ̀ṣì ẹ̀fẹ́. bẹ́ẹ̀ hmm. lè sọ pé ńgbà náà ẹ̀ ń fọlẹ̀ nílùú èbó ẹ̀ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ ń gbowó ilẹ̀ fífọ́ yín tí n bá fọ tọ́ílẹ̀tì nílùú èbó wà láì máa gba owó. bẹ́ẹ̀ni owó gidi. wọ́n máa bá yín fọ tọ́ílẹ̀tì ṣọ́ọ̀ṣì ni ẹ máa sanwó fún lóṣù náà ó kún mọ̀ ìkóhùn ṣiṣẹ́ oṣù. Hmm. lẹ́yìn tẹ́ ṣíṣọ́ọ̀pù lẹ́yìn tán ṣíṣọ́ọ̀pù fún. ẹ mọ̀ ìfẹ́ ìfẹ́ dìfẹ́ǹdì irọ́ pátá. irọ́ náà dìfẹ́ǹdì wàláì èmi kú ti sọ. àwọn tìlú èkó ti understand hmm. and àwọn followers ẹ jẹ́ mọ̀ ìpè followers àwọn speaker àwọn speaker eh, Eh, dọ́kàsì wà nù wọn òní olónìí ni mo gẹ̀ẹ́tì lédi yẹn mo ní so spíkà dọ́kàsì tiẹ̀ ní ní ṣiṣẹ́ fàgbàlá Gabriel. ẹ ó ní nà ẹ mọ ni. mi ò máa ń pẹ́ spíkà àwọn yẹn tán ti sora wọn pọ̀ eh. owó lórí nẹ́ẹ̀tì yíra wọn yẹn eh. àwọn náà wá dìde tán sọ̀rọ̀. àwa má jẹ́ ká bá yín nínú gbogbo owó eléyìí. àwọn ah, ti wọ̀. ìyá bá yín kan hmm. yẹn hmm. kò dáa kò dáa èmi fi láìkí wọn ju gbogbo tí mo bá wọn lórí ẹ̀tàn tẹnu mọ́ ẹ lọ ó sọ kò sẹ́ni tí ò gbósùbà fún ẹ wo Buhari ọmọ Musa náà mm. ṣé bọ́rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ ilẹ̀ wa ń gbé jáde ní ìsìn tí wọ́n ní ti Buhari ọmọ ńgbà Buhari ọmọ Musa gbọ́n tó ṣẹlẹ̀ yìí gan. ó back off ó back off ni kò sọ nǹkan kan mọ́. fídíò àtúntò ìní ìní ni wọ́n gbé jáde ipò tẹ̀ ń gbé jáde tàtijọ́ ni ẹ jẹ́ ká fi ṣíwọ̀ ọmọ tá a bí. Hmm. tí irú Muyideen bá wá sílùú èbó tó bá ríṣẹ́ èmi tí mo bá yìí sọ yìí wà láì máa gbà sílé kárí máa sọ̀rọ̀ kájọ máa sọ̀rọ̀ orí yóò ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni tó mú wà ní síríìtì tó bá ríṣẹ́ tó kálá kò ní rántí ògógóró kò sì ní rántí sìgá mímu yóò sùn lọ ni wọn ò bí dáa nílùú èbó kó ṣiṣẹ́ ẹni bá mọ tí hmm. mu tó mọ gbogbo tó mu sìgá pọ tó bá iríṣẹ nílẹ̀ yìí ní mu mọ fún ara yóò fò wọn bí dáa tó rán máa sáàkì ẹ ni bẹ́ẹ̀ ni kí lẹ ń sọ yìí ẹ sì tún gbèyàn ẹ pera yín ní jẹ ẹ ṣọ́ọ̀ṣì ẹ jókòó kẹ ẹ ṣàdúrà fún ó dá àáfàá mo fẹ́ bí yín léèrè. ó ń gbọ́. ń gbà wọn gbé Muyideen tẹ́ ẹ̀ sọ báyìí ẹ̀yin ò ṣe ní ó dáa náà máa bọ̀ wá lé mi ńgbà tó ti gbàwé yìí máa bọ̀ wá dọ̀ mí kí n máa ṣàdúrà fún ẹni tó kàn yín ààrẹ nìkan kan nú wa kó sọ náà. Hmm. àwọn ẹni sì gbà sọ́dọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ ilé kọ́kọ́ náà fi ṣe pariwo ìkọ́nọ́rẹ́ǹtì lé fún o ṣó ti yẹ yín sìn. àwọn kọ́ àwọn kọ́ wọ́n láwọn kọ́nọ́rẹ́ǹtì. àwọn kọ́nọ́rẹ́ǹtì àwọn kọ́nọ́rẹ́ǹtì lé fún. àbí. ṣé ká wá jẹ́ ká pàdánù pẹ̀lú sírẹ́ẹ̀sì ni. tó bá bá pàdánù sí ìdúró pé gbogbo ojú rẹ tán fi wo gbogbo yín pátá máa wálẹ̀ ni. àwọn ẹni sọ fún yín tán tẹ́ sọ̀rọ̀ fún tẹ́ ẹ ṣe bí wọ́n ṣe kinní irọ́ pátápátá ni. Hmm. ẹ má jẹ́ tàn yín gbogbo tẹ́ ẹ tẹ̀sẹ̀ bọ̀ tẹ́ ẹ bá rìn lọ́nà kínní tí Muyideen lè lọ ojú mi iná máa máa fi wò yín àṣẹ mi èmi ń fojú yẹn wo wípé àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé Àgbàlá Gabriel tí wọn ò ṣòdodo fún tí a ń tì ń tìkùtì wà láì nítorí pé bóyá ká wà jọ wà nínú society kan náà kan rówó ni. kọ́ lè máa dáwó fún wọn bẹ́ẹ̀ ni. a ní ìkáyé tí dọ́kàsì gbé mílíọ̀nsì fún kí ló gbẹ̀yìn ẹ̀. obìnrin yẹn padà kú ni o. Mm kí ló gbẹ̀yìn ẹ̀ kọ́lọ́ọ̀bá wa foríjì wúmà yìí. àmì o àmì o. mo lè sọ fún nígbà kíní ìṣẹ̀lẹ̀ kí ló gbẹ̀yìn ẹ̀. Hmm. bóyá ṣé àdúrà àdúrà yọ dọ́kàsì lẹ́wọ̀n. kò yọ o. ṣáàdúrà parí gbogbo kíní hmm. ṣé tá a bá ní àdúrà àdúrà àdúrà àdúrà tí ìbá ṣe pé ní ká fọ̀nà bí ọmọkùnrin yẹn ó ṣe máa já lamba tó náà fìdèèyàn wà láìkàlà tó bá jádùúà ló bá gbé Dangote tó lówó lónìí nàìjíríà ó yẹ kó ti yí padà jù bẹ́ẹ̀ lọ. lórí ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí tó wà nàìjíríà a sì ń kọ́ mọ́ṣáláṣí lọ a sì ń kọ́ ṣọ́ọ̀ṣì lọ. Hmm. ṣé bájú ọ̀la ń lọ gbà bẹ́ẹ̀ àbẹ́ pè là ń ṣẹ́ níbẹ̀ ni. Hmm. mo jẹ́ ká ẹ jẹ́ ṣiṣẹ́ rí tán àbá fẹ́ kí ọ̀rọ̀ mi ò mọ̀ jáde ọ̀rọ̀ kù lẹ́nu Muyideen o ah. ojú Muyideen sì rí tó. Ah. tó bá tẹnu bọ̀rọ̀ tó bá lọ jẹ́ pé ní smartphone ni ní tí ìbá gbé jáde kò ní dà. wọn àjò wọn àjò ní fóònù. tó bá yẹ pé mú ìdí ìdó ní ni ìbá ti kú ah. wọn kàlẹ̀ fẹ́ pa ni. wọ́n fẹ́ pa ni wọ́n fẹ́ pa ni bí kò lọ bí kọ́tẹ̀ lọ pokùnso wọ́n ṣe ṣe nìyẹn. wọ́n kú tán wá ní ẹ nígbà tó dé ó lọ mọ̀ gógóró ni. Eh. ṣèkúrẹ́ pé lọ mọ̀. ẹ wò wàláì ó dùn rí ní ìṣèjúgbà tó wà lọ́dọ̀ àgbàlá kébúrẹ́ ìtàn láwọn kọ́ni. ọkẹ́ balẹ̀ ọkẹ́ balẹ̀. Mm. mo gbé fọ́tò yẹn jáde náà mi ìkúkú gbéṣẹ́ rányàn tèmi góòlì mi gbọ́ mi ò gbọ́ kọ́. à ah, ẹ tí ì rí fọ́tò ẹ tí ì rí latest picture ẹ. <laughs> Ah, mo mọ ojú síta mo lẹ́pọ̀ má gbàlá Gabriel gba wọ́n fi fín lẹ́gba. Mm. kí ló dé nígbà tí ìṣèpè nílé kéwú ló wà ilé kéwú tó bá lọ ka kéwú tí ò bá mọ̀ káwọ́ òfin tó bá wà ní bible school tí ò bá mọ bible. wọ́n á fún lẹ́gba kì í ṣe inú ṣọ́ọ̀ṣì. wà á kọ́ kéwòn sì wà á kọ́ bible. Hmm. àáfàá tún parọ́ pé bible study bible school wà nínú àgbàlá àáfàá ń pa ayá ti rọ. <laughs> ṣé ní bible school tẹ́ ẹ sọ pé ó wà nínú àgbàlá yẹn kì í ṣe pé ni wọ́n dá lẹ̀ school. kì í kò sí bible school ń bẹ́ẹ̀ jàre ẹ má tiẹ̀ dáhùn kó tó wọnú mọ́tò lójú títì mùsùlùmí lòun ò ní tẹ̀lé yín lọ ṣọ́ọ̀ṣì. ó lóun ò lọ bẹ́ẹ̀ ni. ọgbọ́n ẹ lọ wo fídíò yẹn. wọn àlàáfà òwò àfà òwò ń ṣàbòsí ni tó yẹ pa àgbàlá padà mú ìdíyàn fẹsẹ̀ ara rẹ̀ ní lọ sí àgbàlá àgbàlá ló lọ gbé. ṣé bó bá ṣẹlẹ̀ sí kírísítẹ́nì náà bẹ́ẹ̀ mi ṣe máa ran kankan kan yẹn ń gbọ́ ọ̀rọ̀ ta lọ lọ́hùn ṣé bí mo yíjú bì tí mo kò sí àǹfààní lórí nẹ́ẹ̀tì mi ò sọ́lẹ̀ ṣé bó ní ṣẹ̀ṣẹ̀ ni tó tọrọ bá délé ẹjẹ sọ kí ni wá àṣìtẹ wọn ṣe fún wa kí ni wá àṣìtẹ ṣe fún wa ṣé wá àṣìtẹ ṣe fún wa ẹ kàn sọ̀rọ̀ dúndùn fún wa ẹ ń ṣe àwa lọ́nà ni mísì èyí tẹ̀yìn ṣe lójóòtọ́ lẹ́ni fi ní kò sá àfáà kankan mọ́ gbogbo àfáà tó wà lórí nẹ́ẹ̀tì àfáà social media ni èmi ò ní ẹ tẹ̀lé eh, Muyideen bọ́tẹ́ sọ̀rọ̀ lójú fẹ́ dá padà báwo la ṣe fẹ́ dá padà èló náà fẹ́ fún yín pé ní ṣáríìtì tiyín ó pín ẹ̀kan fún yín one million sà kò lè jù bẹ́ẹ̀. fún tèlé fún ten million o òótọ́ òótọ́ òótọ́ ṣe pàtàkì òdodo ó ṣe pàtàkì. ẹ káàbọ̀ seven million ló dún kalẹ̀ mhm. tó dẹ̀ ra ó sì gbélé wọn lọ́wọ́ kò dẹ̀ ní kí mọ́ṣáláṣí yẹn kó máa bọ̀ wá sọ́dọ̀ òun lamẹ́ríkà. àbí ó yá ọmọdé kí wàá lẹ lágbàlá Gabriel ṣe fún Muyideen. èmi ò mọ. ọmọ yẹn ń jẹ ìbáni tọ̀sán tó kí ló dé. ẹ̀ṣẹ̀ wo ló dẹ̀ ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni ò tiẹ̀ yé mi kí ni ẹ̀ṣẹ̀ tí Muyideen ṣẹ̀. ẹnì kó mọ gbàwẹ̀ biribiri títí o kó fi rọ ìyàwó sì ẹ sì paná ṣùkú ìyàwó nínú ilé. <laughs> ẹ kalẹ̀ ẹ káàbọ̀ bí àpèsè ti fẹ́ lù mí láì pẹ́. obìnrin yẹn lójú ni kò sí nǹkan kan wọ́n ti wọ́n ti là á wọ́n ti fẹ́ gba fún ẹ̀ méje. kí màmá má ti lọ ẹgbọ́n wọn ni ẹ wọ́n ti lọ. ok ó yá wọn ń gbọ́ yín o ẹ ṣeun jàre ìyá wa ẹ kalẹ̀ wọn ni ẹ wọn ìlọ bọ ẹ máa gbọ́ màmá wà pẹ̀lú wa bọ wọn ẹhẹn màmá wà pẹ̀lú wa ẹ má wọrí ẹ má sọ̀rọ̀ yín lọ. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ jẹ́ rí ọ̀rọ̀ yìí olóòótọ́ ló máa jẹ ẹ bá wa mute o àbí sọ́dọ̀ yín náà ti ń lowó etí aṣọ àbọ̀dọ̀ ta ni. ọ̀dọ̀ ìyá kẹsẹ̀tì lowó etí aṣọ. no ìyá kẹsẹ̀tì ti lọ ìyá kẹsẹ̀tì ti lọ ẹ̀yin ni kẹ́ ẹ mute o wọ́n ń play o. ok ok ok a ti ń gbọ́ ẹ. ṣẹ́rí ọ̀rọ̀ yìí hmm. ká sọ òótọ́ àbòsí ni Àgbàlá Gabriel ń ṣe o hmm. mo dẹ̀ ti ń sọ láti bẹ̀rẹ̀ àwọn èèyàn yàyà tó bá wà ń bíbá kò síjọ́ tí àbá ti ń sọ hmm. gbogbo wọn máa pẹ́ ká má gbé àwọn tó ní support Àgbàlá wọlé o ká má gbé wọlé èmi á wọlé. àbòsí nìyẹn. àbí. àbòsí nìyẹn gbọ́n mọ́ gbé yàn tí ìbá ṣe Àgbàlá wọlé. yàyà kan bá ti rí mi báyìí ó máa smile ó máa gbé mi wọlé tó mọ̀ pé mo sọ fún yàyà hmm. pé mo lè fáwọn kínní sọ fún wọn ìwà tó ń wù yìí kò lè hmm. gbé wọn débi kọ̀ọ̀kan hmm. mo ti fẹ́ dá sí ètò yìí o mufti ló ló invite mi wá ok ìyá kàtà yẹn ń ṣe mí gbọ́ ọ̀rọ̀ yìí kàtà yẹn ń lọ dí. ah ok ọlọ́run ṣe. because ẹ yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́rí àgbàlá tí ò bá ṣọ́ra. Hmm. ọdún náà ń gbọ́n tí ń mọ̀nà hmm. torí pé owó yẹn ò wọlé mọ́ bíi ti tẹ́lẹ̀ hmm. èmi ń tẹ̀lé agbára bá tó bá kí n jẹ́ pé ẹlẹ́mi náà tún gbé wọlé lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ̀ yìí ṣe rí èmi ń tẹ̀lé agbára bá tó bá kí n tó mo nífẹ̀ẹ́ àgbà mi ò ṣe ní tẹ̀lé àgbà nítorí àwọn oore tó ń ṣe yẹn gbẹ̀yìn hmm. wa lè ṣoore kó wá jókòó tì ṣe ráwọn tó wá support àgbàlá àwọn gbogbo náà kó bá gbàlá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí. God bless you. Oríyọmí Alhaji Oríyọmí ti kúrò lọ́dọ̀ àgbàlá àgbàlá ti mọ̀ pé àmú ti ṣe mistake òun náà ti mọ̀ bẹ́ẹ̀ tí àwọn tó ń tẹ̀lé yẹn wọ́n sọ pé àwọn bíi Mr. Kẹ́hìndé Mr. Kẹ́hìndé ọ̀hún náà nẹ̀kún náà ló lọ tán Muyideen tó bá sọ̀rọ̀ owó tó wá tí ẹ bá sọ pé òun ní di five million bí mi kàn ṣe wà yìí bí n ṣe náwó yìí kí ọ̀dẹ́ bá mi sọ̀rọ̀ one million ṣé màá sọ pé mi ò fẹ́ ni. àbí. tó yẹ tá a sọ tálákà ni kò ṣe pé ó náwó lọ́wọ́ tó wá pẹ́ tó náwó ló tún wá ń béèrè owó ẹni ìṣẹ̀ṣẹ̀ kú kó ń bẹ máa ní lọ́wọ́. bẹ́ẹ̀ni. pé tá a bá wá sọ pé five million báwo ṣe ní béèrè owó ṣe wọ́n ló ti sílẹ̀ ni ó kè fún wa ní full record dẹ́tí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan láti bẹ̀rẹ̀ pẹ́. God bless you. ẹ bá mi love and like please. power tap on tiktok please. ẹ dẹ̀ kọ́ ti ọ̀rọ̀ ẹ wá ń gbé jáde pé ó sọ pé òun ní di five million òun ò ní sọ̀rọ̀ nǹkan mọ́ bẹ́ẹ̀ kí lẹ́yìn sọ tó tó sọ pé òun sọ̀rọ̀ nǹkan mọ́ mm. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. please ẹ bá wa share. Mm. nǹkan méjì ni mm. mo dẹ̀ máa ń sọ lọ́dọ̀ yàyà náà mo dẹ̀ máa sọ títí láéláé ni Àgbàlá ló wà ní ọ̀rọ̀ yìí o ṣẹ́yìnjọ́ tí uh, bọ̀dá kẹ́hìndé tó gbé ọ̀rọ̀ Muyideen jáde tó hmm. tó gbé jáde àgbàlá ti máa mọ̀ ń pa ẹ̀ ṣẹ́yìn ṣẹ́yìn jọ tó ti bá gbàgbé ńgbà yẹn gbogbo èèyàn ló fèsì àgbàlá gbàgbé kí ló dé tọ̀nà ọ̀rọ̀ five million yìí gbogbo èèyàn tún fi kó lẹ́yìn Muyideen. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe ṣe tẹ ẹ bá di ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ five million yìí gbogbo èèyàn tún fi kó lẹ́yìn Muyideen tó wọ́n mọ̀ pé kọ́tà wọn lè ṣe kọ́ lè sọ pé ah, Muyinde ń béèrè owó owó wọn fẹ́ kó bá àgbàlá ṣé ń mi báyìí kí ni lọ. mo ń gbọ́ ẹ má ẹ má sorry mo ń gbọ́ yín. ah kí ló dé elija níbo. Okay. ah ẹ gbà mí o mo máa ti lọkẹ ah kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kẹ̀. àmọ́ tó ṣẹlẹ̀ lórí tiktok yìí kí ló ṣẹlẹ̀. mo mọ rírì rẹ. mo mọ rírì rẹ. tọ títí lọ títí lọ àmọ́ tó ṣẹlẹ̀ o. àmọ́ tó ṣẹlẹ̀ o. láńlọ́ọ̀dù ni ra ah. àwọn sọ pé security tó ń ṣọ́ ilé wa ná láńlọ́ọ̀dù. ẹ nà ó hmm. ah, gate man ná láńlọ́ọ̀dù. ó wá ná láńlọ́ọ̀dù dẹnu inú estate àgbàlá. gate man estate ó ná láńlọ́ọ̀dù. ó wá ná ṣé ọwọ́ yẹn àwa dẹ̀ ń gbé nígbè pé Muyideen Muyideen òun ló ní ilé tó pé wọ́n gbèwé lé fún un orúkọ ẹni náà fi kọ́ ilé kò ṣe orúkọ pé ọwọ́ àwọn àwọn security tó nà amẹni tó ní ilé òun náà ló jẹ́ kó gbé ìwé ilé fún pé wọ́n ló ní ilé. wọn là ń lò ní. àbí. ẹ ti understand. no. number one nìyẹn ṣe rí ẹlẹ́ẹ̀kejì tèmi rí tí àwọn ènìyàn yóò fura sí ṣe rí tèmi bá ní nọ́mbà ajígini hmm. corporate. Hmm. pé wọ́n fún ara mi mo lè wá mo lè tó bá pẹ́ bàdàn lọ́wọ́ mo lè fi ọjọ́ kan lè fi wá sọ́dọ̀ wọn. ó dàbí ẹnìkan ẹnìkan wà ń bẹ̀ lára àwọn elétò yẹn ó dàbí ti islamic kìnnìkan yìí ó dàbí ló jẹ́ pé ara àwọn. jẹ́ni ìfúnpá pé kì í sọ̀rọ̀ ẹ dáadáa ni pé èmi fọ́lù mọ́tà yẹn dáadáa níjọ́ tó fẹ́ lọ mú mú ìdín tó yẹ pàdé ẹ̀ tó sọ pé kó wá sí church ó tún sọ fún wọn jọ náà pé ṣé ọtí yóò ní ẹrùn sí ní church wọ́n sọ pé ó máa bọ̀ ó máa bọ̀ so that òun ti clear ara ẹjọ́ yẹn pé. ó ní Jesus love you. Hmm. tí wọ́n tẹ̀ bọ́ fi hàn lè ná gbọ́ fúnra nǹkan tí wọ́n lè fi nà kí Muyideen má mú gbó kó má mú sìgá kó má ta tẹ́tẹ́ òun yẹn gbọ́dọ̀ yẹ kó máa fi nà pé òun pretend fún wa yẹn ni. <laughs> ọ̀rọ̀ tí mi sọ yé yín hmm. ìyẹn gbọ́dọ̀ yẹ fi nà pé ah, aṣọ tẹ̀ ń tọ̀ wá ni òun pretend fẹ́ ni ọlọ́run aṣọ máa ń ṣe èèyàn ẹ wá ń ṣe kinní yẹn ẹwà ẹwà ń ba wí ó dẹ̀ sọ ní ṣojú Àgbàlá Gabriel pẹ̀lú Aláàjì Oríyọ̀mí ó ń fìyàn jẹ́rìí ń bẹ̀ pé ó gbọ́ bí oṣù méjì sí ìsìn ìjó gbóhùn ọtí lẹ́nu wípé tó bá mutí báyìí ó máa ń rùn sí ó sọ fún wọn jọ̀nù ààrẹ kan kó lọ sókè gba àyẹ̀tà hmm. mo yẹ tó mutí o last week mo yẹ tó mutí o tẹ́ bá lọ wo mú ìdí ìsìn èèyàn tó ń sun yàrá kan kẹ wá lọ wò ó ńgbà tó ń sun. tó ń sun flat. èwo ló èwo ló sọ fún ẹwọ ní ẹwọ ojú ẹ o ẹwọ tẹyàn bá nojú ẹwọ mú ìdí nsìn o ẹkọ ti yàtọ̀ àwọ̀ ti jáde gbogbo yẹn náà máa kó lọ sí gbogbo yẹn la máa kó lọ sí court tó bá tó court pé ẹwọ ẹni tó ń sun ilé o tó ń sun kíni o ẹwọ àwò tó ń sun yàrá kan nọ́mbà wà nìyẹn ṣe rí ẹlẹ́ẹ̀kejì tí Àgbàlá Gabriel ò fi lè bọ́ nínú kínní àyàfi tó bá fẹ́ jẹ́ kí kínní yìí tó kó ta ilé yẹn ọ̀ ó lè sọ pé kì í lè yíwọ́ ti wọ́n sọ pé twenty five million kọ́ ó yá gba eight million gba ten million gba six million kà má pàdé mọ́ oníkàkùn dẹ̀ máa lọ́nu ẹ̀. bẹ́ẹ̀ uh, òun dúró ìyàwó ń gbádùn according to our corporate ó sọ pé ìyàwó ń sanra hmm. wọ́n jẹ̀yà ń ta. And it's good for better for worse. for better for worse ibo gbóná ti ṣerú. ó ti for better for worse ó sọ fún I pé mi ò kọ ẹ I tí ìgbín bá fà. ìkara wọn àtẹ̀lé. nígbà tí àti you, àgbàlá ọ̀dàgẹ̀ alájí oyèmí ṣé oyèmí tí àgbà alájí oyèmí kò ní dáfẹ́ tẹ̀ ń gbèjà ẹ̀yin tẹ́ ń gbèjà rẹ̀ gan kò ní dá fún yín. kò ní dá fún ẹ̀yin padà síta padà tí wọ́n lọ pé kọ́ máa bínú pé ìgbà tóun sọ yẹn ìbínú ló bí òun bẹ́ẹ̀ náà yẹ kí àgbàlá náà ṣe jáde pẹ̀lú ẹnu ẹ̀. ẹnu ẹ yẹn kó wá apologize nǹkan tí mi sọ ni láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mufti ṣáàriwo tí mò ń pakọ́ lélẹ̀. bẹ́ẹ̀ mo ní ẹjẹ ẹlágbàlá tó ó lọ ṣe ọbí mo ní ìyẹn kọ́ ló ó láti bẹ Muyideen toró ṣe Muyideen ẹjọ́ tí Muyideen rò níjọ́wọ́ ni Oríyọmí ń gbàtọ́ bẹ̀rẹ̀ sí drag Oríyọmí last week ṣé ó ti pé two weeks nsìn ó ti lọ two weeks nsìn tọ́ bẹ̀rẹ̀ sí drag Oríyọmí Oríyọmí náà sọ pé tọ́ bá fi lè drag òun jù tó má release fídíò tó wà lọ́wọ́ òun ojú yín máa bó gbogbo yín hmm. tẹ́ bá tẹ́ bá push òun